tala ó wá finú o ṣọ̀rẹ́ mi ni àbí olólùfẹ́ mi eh eh irú ayé wo lèyí o ẹ̀tọ́ everywhere everywhere anywhere eh eh bírọ̀ bá lọ lógún ọdún ìjọkọ̀tù títọ́ bá títọ́ bá onílé tí òfurá ń kọ́ olè ní oko olè ní oko ṣebí wọ́n ní ilé ta fi tọkọ ìrì ní owó ìrì ní owó. Ah, ayé máa lé pásá òfurufú pásá já síná àjà òfin ra làjà fìjì onílé tí ò fura ń kọ́ olè ní oko olè ní oko ṣebí wọ́n nílé tàbí tọkọ ìrì ní owó ìrì ní owó. really appreciating gan like yeah, I was really very impressed nígbà tí mo sọ pé mo fẹ́ràn yín pé ẹ ti ẹ̀kún mi ní audience tí ẹ rò pé èmi fàṣà ẹ̀yìn ẹ̀yìn ti wà department ẹ̀ for a long time my senior colleague. ọ̀tẹ̀ mi ò fẹ́ audience èmi kò wá so lọ kì í pé ìlú ẹlẹ́jọ́ tuntun bíi tẹ̀wọ́ mi wọ́n kọ́ dé sí. tẹ̀lé àwọn sọ́sọ́ gbọ́ ìyá tó máa bá wọn bẹ̀ mm. understand? Mm. Actually, bí ẹ ti mo ṣe sọ pé mo ti fẹ́ rí ni pé ṣé mo pé irú dìpámẹ́ǹtì àjọ wa yìí um, àwọn apart from pé wọ́n máa ṣe àwọn theoretical aspect of the um, course a máa tún máa ṣe um, practicals and then àwọn kan bẹ́ẹ̀ mú dẹ́nu pé ẹgbẹ́ yìí senior colleague mi ni ẹ ti wà ń bí for a long time àmì òkè máa ti ní a lot of experiences that ma put me through ṣé àwọn lecturers yẹn lè máa ní time láti explain for them. I can understand you ṣùgbọ́n lecturers yẹn náà àwa náà la máa ń pass through wọ́n máa ń deliver fẹ́ àwa yìí náà ni ṣé o understand kò sí nǹkan tó fẹ́ kọ́ either theory practical part of the whole courses tó fẹ́ ṣe nínú department yìí you gats know baby you gats know wọ́n gbọ́dọ̀ kọ́ ṣẹlẹ̀ ní pé ṣé o pé ìgbà fún rí gbà fún gbàdà náà ṣé o understand tó bá fẹ́ ti understand nǹkan tó fẹ́ kọ́ ẹ̀ a ní láti jọ understand ara wa make we ti build chemistry in ourselves ó máa easy fún láti ti understand the àkọ́ ó kàn lé fún mi are just friend kò yẹn mi ì ní máa fún more attention tó bá pè mí yẹn ẹ kí o ẹ ọkùn tí mo kí máa bọ̀ ní hostel kí wọ́n á kọ́ ẹ ní kankan I will run to you she mm, understand. mo ń ta nǹkan tí ẹ̀ ń jọ láti sọ ní ìpínlẹ̀ pé ká ní bí ká ní um, ká build emotional attachment oh, sí bíbá pé ẹ̀yin máa fẹ́ mi àmọ́ máa dé àmọ́ ọmọ mi. má sọ̀rọ̀ jù yóò jù kárí ra ẹ̀. mo ti sábọ̀ kan tó kàn ṣẹlẹ̀ ni pé mo I have a boyfriend. Hmm. Ṣadé òun ṣọmọdé What ní boyfriend wà ní boy tí wọ́n ní pé boyfriend ṣáà ń ṣe pẹ̀lú ọ̀sán jọ ń gbé kò dẹ́ ṣe pé school wà ló wà. ibi tí mo ti ní problem kan náà ni actually school wà ló àjọ àjọ wọlé ni patron ni inú wa àti pé we been dating like way back from secondary school mo ò dẹ̀ ní fẹ́ kí anything kó my relationship wa jẹ́. childhood love ni. yeah childhood love. Oh, anyways sori pàtó àtiwọn náà kò sẹ́ǹtì àwọn olùgbòsáyé náà níbi. I can be your school father. Even mo you lè máa assist òun náà, mo tún lè máa put on náà through. Kò sí kò sí Forget about pé mo wà ní ajọ same department. Wọ́n dá department wọn máa ń tí wá gbà kan lọ́wọ́ mi. Nígbà bàbá ẹ̀kọ́ wa ní Every land's gone here. Baby, I will do it all for you. Just consider me. You understand? You the man with the only regret anything. Shama be school father, school daughter. Then you affect relationship with your boyfriend. Trust me, baby. Mm, Alright. That's Yeah, yeah, yeah. Practical in low tech, one important eh, thing. Um, practical to my coming. Eh, man, practical in your wife. The tá a bá ṣe practicalize on stage. Má jẹ́ kí practicalization ti rí báyìí náà jẹ́ ìpínlẹ̀ yìí. I don't come yesterday. You send me message. What you concern you? Let's go. you? when you ask me so. Oh, oh, oh, oh, my girl. Uh, my breakthroughs, please. Let me get Kasara. Mo ṣe dá ṣe ìsìnkú. Ṣọ́ ìbẹ̀rẹ̀ àtàrí. Ṣùgbọ́n àkìsí ní magic wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ kí n máa. I will not be free. You will satisfy me to the life. Yeah. You know it. You know it. So, now it's it. Anyway, if you are the one, talk small, I am one. Mama, close. Mo ń gbọ́ ẹ̀, mo ń gbọ́ ẹ̀. Mo ń gbọ́ ẹ̀ sẹ́yà. Wò ó, mi ò nílè mi tọ̀ pẹ̀lú ní ti gbogbo nǹkan tẹ bá sọ ń bẹ̀. Mo ń bọ̀ pé ọ̀la rẹ̀ títí seven wà níbẹ̀. it's all right how we go get okay stay there. ilé dé ìbẹ̀ ọ̀ lọ́fíìsì kò yẹ. báyìí ẹ̀ nípa àwọn sẹ́ńdù mi. oh school fees àbí. bẹ́ẹ̀ sà bọ̀dá làwọn sùn sà. bọ̀dá làwọn sùn. bẹ́ẹ̀ sà. ẹ no problem. màá màá sẹ́ńdẹ̀ sí àkàndẹ̀. sọ́jà sà bẹ́ẹ̀ lọ múra kó tètè máa lọ. lọ́wọ́lọ́wọ́ yìí a ò nígbà kó rádà àdá yìí ìwọ náà wo orúkú tó ṣe sórí. kí ẹ kí kí ẹ súnmọ́ bóyá wọ́n ṣe bí mi lélẹ́yìn. Ah, ah, ah. ìwọ jẹ́ àfin àbí bó rọ àbájọ nù. tí n bá jẹ́ láti tán kí n jẹ báyìí báyìí kí ló ṣe pankẹ́rẹ́ wọn gáà. ọ̀rọ̀ pọ̀ ó lè pọ̀. fi wàhálà lẹ̀ irú tó ṣe sórí kò dáa. kò sí nǹkan tó ń pọ̀ ẹgbẹ́ ìjọ tó yọ ọlọ́kan tó ń wọ́n ṣe lé ìlú òun rẹ̀. fẹ́ẹ̀tì kan tó wọ́n ṣe lé kíni kíni. Filẹ̀ filẹ̀ filẹ̀ kí ló ṣe ojú ẹ̀ṣọ́ wájú ọba kí ló dé kí ló ṣẹlẹ̀ já mi sí. ló yé sọ̀rọ̀ ọ̀rọ̀ wa ìrọ̀lá ìsanwó àṣàkìtì. I don't get to ra lórí àṣàmì tó rọ̀ wá ẹ̀ṣọ́. kódà ojú ni wọn ń wo ọmọ tó wà lára èmi mọ tí mò ń fúkè sí lọ́wọ́ lọ́sàn ṣe wà. ìwọ náà tọwọ́ bọ ibi tó fẹ́ tọwọ́ bọ mówó jáde kó ṣe kan tí wàá ṣe. ṣé tí mo bá ní lọ́wọ́ ṣé mi ní sọnù you understand no ṣé tí mo bá ní mi ní sàn mo máa fura mi problem. assignment jọ òun lọ sọ yìí jọ wàá sọ mi jọ wàá sọ mi tẹ. mo máa sọ mi lọ́la. five five you dey fok up sometimes assignment wà ṣe lọ́la ó wàá ṣe àṣọ fún mi sí bọ̀bọ̀ no be like ó yẹ kó understand pé èmi àtẹ̀jọ wà ní àjọ máa ń ro every time tó bá ní ẹni ìjù mo sọ pé máa sọ fún mi náà how to say mi go gallant steady she understand but at least yẹ kó sọ fún mi náà ìwọ náà ní tiẹ̀ tó ń rọlẹ̀ tó mi fẹ́. bọ̀bọ̀ gbàgbé ọ̀pẹ mi àwọn boys eléyìí tí màá ní wọn sọ bí nǹkan ẹ sùn wọ̀ èdè wọn ló sọ yìí. dẹnu ọlọ́dẹ gbọ́dọ̀ sọ mí àgbà mi ẹ̀sẹ̀. ẹ ṣe ká mọ̀ tó máa ṣẹlẹ̀ ṣé ilé owó tó ṣòwò lọ́wọ́ ẹ náà ni mo kì í ṣe sí mo lè ṣe sí i tọ́nà máa ní kẹrì. I know one, na you, man. I took a car, na you, na you, na you bọ̀ ah, ọmọ tó wà ní pàṣẹ́ntì ń ní ìwọ ìwọ. Màmá sọ̀rọ̀ bá mi jẹ́ ọ̀rọ̀ ayé. Three, now, bàtí lẹ́yìn ìṣẹ́ náà. Ẹ yíyan omi ìgbẹ́ kò má ṣe kíá náà. Èmi náà ṣe ìdíjú lọ. Màmá ṣe máa ní sùn. Ṣìkẹ́ àgbà You make my life so beautiful àtẹnukú máa sọ. bíbá ẹ̀ Àwọn ah, ìwòye ẹ̀ lọ́mọ bọ̀ ṣe Bro, how you doing? Hey, lucky. Hey, boss, I'm fine. You like that day, I can't join you. Anyways, anyways, I'm going to show you. Any phone, any phone. Guys, let's go. I'm home, home. Hey! náà ó ti wá bí látàrọ̀ mọ̀ dúró dé yìí ẹ ti wá dé náà sí rẹ̀ ó ń ṣe yín náà ṣáájú àti stephen náà fi ṣe àwọn ọmọ ọlọ́mọ. obìnrin ò lọ́rùn obìnrin ò ibi chioma ló ń sọ chioma my lover. oh chioma say you get any assurance you wan give chioma. no mind am guy. ọmọ ma play game ẹ lọ jàre make you dey play una like kaipu nimene. tell them my nigga. happy na wà bẹ́ẹ̀ ah bọ́bọ́ yìí ló bá fọ́ṣẹ́ mi gbé ayé ayé ló mú mi ayé yìí kò mú mi àtọ̀. Hello? Timo. Mo mo mo ah, okay. Kí ni túmọ̀ nǹkan tó wá ṣe lẹ́kàn ẹ̀? What's the meaning of that? What was that for? Mo ti ṣe. Ọlọ́run má pẹ́ mọ́ mi. Ẹyọ kú mi, àá kú mo lé ìlú. Ó ń bo láì rẹ̀, ìwọ wàá gba bẹ́ẹ̀ ta ọ̀rọ̀ nípa fún ẹ̀kọ́. Báwo ló ń bọ̀? Okay, tó ti gbọ́. Rushing up bíi ti báwo, èmi ṣìnà yìí. Bọ̀dọ̀ sọ, mo ti gbọ́, mo ti gbọ́. All right, mo máa expect it. Àgbàgà. Àgbàgà. Máa wọ ètò kí ni ìjọ gbà láti ni. Ilé ìjọ aláàtì, ilé ìjọ mẹ́fà láti. <laughs> àbíràn bàbá náà yóò bìdì wọn. Ah, ìwọ ìwọ ibi tẹ bá ti bọ̀bọ̀ yìí dé ẹ̀yin lè má bá yìí bọ̀bọ̀ yìí jẹ. ọmọ ṣé mi jẹ mọ́tò. Ah, bá wọn kò jẹ tirẹla pọ́n gbogbo pọ́n kiri àbí kí nìkan tó mú pọ́n kò fi lá nǹkan tó fẹ́ la. eléyìí ò ní ìdá tí mo kankan kájà ètò gbéra rárá ìjà wa ìjà òsì always guide ni. chess chess mọ muna na abira. ṣé bẹ chess náà. ẹ máa ṣe nǹkan yìí nínú àti Oh, Oh, she did. What was wrong? You don't see that girl. She did very good. Chef, you said you are in here tó bá ṣọ̀ kó mọ màbọ̀ lákàntì náà. jẹ́jẹ́jẹ́ ni kó máa bọ̀ lákàntì tó rò bóyá gbogbo manufacturing account ah! ten ṣe yẹn ni ó wá mọ yẹn ni raw talent ni kọ́ pé wọ́n lákàn mi. bàbá lákàntì gan-an máa fọ ẹlẹ́nu. òwúrò wọ́n ṣe mí jàre. nìyẹn. ara kan yín. láti rubbish I shouldn't do that. mo lè ṣe bí agbèrò nínú school. ṣùgbọ́n láti ṣe bí láti rub náà kò ṣiṣẹ́ sí yìí ó ní àtọ̀ṣe ẹ̀ straight ọmọ ìbí yẹn. wọ́n tẹ̀lé ìdọ̀tí mẹ́kẹ́lì sẹ́yìn. ilé ẹ̀kọ́ ẹlẹ́sìn náà ọ̀rẹ́ ẹ̀kọ́ náà kò ń bọ́jà mi. ọ̀rọ̀ ṣẹ̀ lára mi mo lọ kí ló ń ṣe ní. ilé oní ìlànà mo fi ọ̀rọ̀ gbàgbé lóṣù tó ní àwọn gbàgbé bọ̀ọ̀lù tó ilé ìgbẹ́ ìgbà ọ̀rẹ́ ìgbà ìgbẹ́ ọ̀rẹ́ ìgbà. Sorry. You know, like No, I'm sorry about that. I'm feeling professional now. Well, well, well, I said we should. You don't feel like you're kind of like just like a colleague and kò ju bẹ́ẹ̀ lọ Yes, I don't want you to start thinking. You know I love you now and I will never do anything of such. Mm. Káàbọ̀. Káàbọ̀. Ọ̀rẹ́ yìí wọ̀. Ìbúrẹ̀ bàbá kò rí láì dáná ṣe bẹ́ẹ̀. Ṣé kò kàn láàrin? Ṣé kò dáa kó wọ̀ wà dán látàrí? Ṣé wọ́n wá ń jọ wọ́n? Wọ́n kúrò kan tó serious ni wọ́n ṣe ń ṣojú látàrí. Ṣé wàá rọ̀? Ṣé kò kàn láàrin? Sade. Sade. Sade. dé this place the other time time on class ṣo ó rí pé wà ó just one avoid me. kí ni wọ́n ṣe kí ni wọ́n ṣe fún kí ni wọ́n ṣe fún mi ṣe anything for ọ. o rẹ̀ fún òkú ní àṣà lẹ́kọ̀ọ́. ọ̀rọ̀ sandra uh-huh. so tó bá mọ̀ ń pa ẹ̀ kí ni ẹ fẹ́ affect friendship náà tẹ̀. má sọ sọ obìnrin ò jẹ́ kó bá wọn pín nǹkan wọn. You don't start to what you come on when come on. You, you, you know what's up right from the beginning. Mo ṣe mọ̀ pé ó ní nǹkan tó náà fẹ́ wọlé wọlé ó ní nǹkan tó mi náà fún mi. Dákẹ́ láàrin bá ṣe máa sọ̀rọ̀ fún àwọn sọ̀rọ̀ kan mí nìyẹn. Fún ọkọ obìnrin yìí, òun fẹ́ jẹ́ kó fáwọn pé nǹkan wọn ni. Wọ́n ṣe ń sọ̀rọ̀ báyìí. Ó kì í fẹ́. Mo mọ̀ fojú mọ̀lẹ́ ọkọ rẹ̀. Ṣé ò lè nọ́mbà yẹn? Àwọn obìnrin kan ní náà kò Извини, все брата я звучит с тобой. Это не лицо. Тупые ты, бегай. Куда ломба нам? И вот я на этой Я вот так вот понял. Um. Oh. She's not picking. She's not picking up. Well, uh, oh, I do my subject. Oh, she's trying to one the first time. I'll be kidding for who? Oh, gosh. Come, we might be buying solution of one doctor that has for And I go for my family. Anyway, most of oh, it. Oh, most of it. Oh, what? One of it. Well, what are those buying? What are those? Timo, you don't care ẹ̀nà eh, mi ò mọ nǹkan tó ń pè mí fún òun ṣe pé because ó máa ń rojọ́ gan lórí fóònù so. ṣùgbọ́n mi kò tún mo sọ fẹ́ lọ́jọ́ yẹn love comes to reality. Timothy Snidas. there is nothing it's just calling probably ọ̀rọ̀ kúrò fẹ́ tàbí rehearsals or or mo dẹ̀ wọ́n bóyá máa rojọ́ lórí fóònù. kò mátà jẹ́ ká sọ̀rọ̀ àṣà lọ́rọ̀ tí mo bẹ̀ sọ̀rọ̀ ṣókè sí wá bí mi. sorry. sorry. Ledsen. Um, Gott og Bromley skulle man fún mi kọ. Kí ni tó ń lò? Owó. Máa rí tó bá dọ̀là sí láti àwọn sẹ́ńdì oṣù máa. Mi ò jẹ́ ìdájọ́. Má bínú. Fún mi wà ní silence ni wọn ò mọ̀ pé ó ń and you can't return my calls. Do you fi me flashback or what, you ìbọn. Mm, actually, kò sí airtime lórí fóònù so I couldn't have flashed you or my. So buy credit. I've been broke. Kò sówó lọ́wọ́ mi. Okay, fine. I know you probably you've been noticing some. Sure, yeah, I've been noticing a lot. Then lately, mo rí avoid me on campus. Kí I have my reasons. I torí wọn àwọn kankan tó ṣẹlẹ̀ láàrin mi àti eighty states mo mo notice pé kó má jẹ́ pé o fẹ́ lọ máa develop feelings for me and I love my boyfriend mo dẹ̀ fẹ́ kí kankan kó ṣẹlẹ̀ láàrin wa tó ti àfihàn ní ìlú. Ṣàlẹ̀ Ṣàlẹ̀ I don't understand you. I have feelings for you. How do that supposed to concern talking about you not calling me, you know, picking my calls, you avoiding me, feelings and the avoiding parts? Now no you correlate. I don't understand. Feelings. Having feelings for you. Are you trying to say you can't even like, you don't you don't have any feelings like no, no, no, no, no, it's okay, it's fine. It's fine. I mo i was i was confused because bó ṣe bump into me the other day tí mo parí performance and oh. tó ṣe ti àwọn ọ̀rẹ́ mi yẹn. that reminds me ṣé ọ̀rọ̀ yẹn gan wà lára àkọ́tẹ́ ìkan wọ́n báyìí ṣé understand ìfẹ́ kò mú mi find a way láti lè tend apology fún àwọn girls yẹn because mo rí pé wọ́n deserve it ṣé understand jọ nǹkan tó lè ṣe tó lè please me jù ní pé lánàá guys meeting kankan. These of our girls in Kenya seek apological more in these videos. Anything for you. Really? Give me that now. ṣebí wọn ní irọ́ tó lọ lógún ọdún ìjọ kan ṣoṣo ló sì tọ́ ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n kò máa kí í ṣọgbọ́n. wọ́n ní ilé tí a fi tọ́kọ́ ìjọba ìjọba ìjọba inú bàbá ti kú pa kò jẹ́ ká mọ ojú àṣẹ ìlú Thank you. I'm so sorry for keeping you guys. Oh, what's going on? Shall I kill the total? I do last time. He said he was coming to apologize. Just forgive me, please. Please. Excuse me, I don't have anything to say to you, okay? Shall I tell you? Just like that. Please, can, you just get in the car? Ah, kí ló ṣe tìmọ̀? Tìmọ̀. Màá lọ fún ẹ̀yin yìí ló bá ti mọ́ ti mọ́. Hey, guys. <laughs> tó bá yẹ kó sí bèjì Oh <laughs> my bá gan-an. Timo. Timo. Guy, why you shout my name now? Ah, ah, ah. Guy, they, what did they do yourself? Mo ti pè látẹ̀kọ̀ ò dáhùn kí ló ṣẹlẹ̀? o ní problem o n lis ten o n gbọ́rọ̀ rárá ni i don't tell you to make you free this babe kí ló ṣẹlẹ̀ kí ló ń wá pẹ̀lú wọn you know around him. I go bust into those girls anyhow. When they feel pain, at the end of the day, apologize. When they love her, when they tender apology to at the end of the day, when they tell her, she Kò lọ àpòlọ́pọ̀. Kí ló fẹ́ lọ́ máa bẹ̀rẹ̀ wọn fún? I don tell you before, free them jẹ́ kó máa lọ. Ilé Ha ha ha! loverboy ìwọ fún ìlọkùnrin sanda ṣọ́rọ̀ ló sọ lẹ́nu ìṣá ó mọ kọ́tẹ́ kọ́tẹ́ ẹ̀kọ́ ṣe fún ẹ nù bọ́ ṣe rí ẹ yẹn ó yẹ kọ́kọ́ wá gígùn lákàn kọ́kọ́ fọmọ òye torí mi mọ ọkọ tó lọ ṣe ń bẹ̀ yeah how do wetin you go do for them sọ fún ẹ fi àwọn ọmọ ẹ jẹ́ kó máa lọ jẹ́ kó ká àbí ah, nà ó ó kì í sìn sọ fún mi kó pọ̀ lọ ọ̀dọ̀ nísìn Sandra tó bá gbọ́n àbí eh, what's it called eh, ṣadé tó bá gbọ́n kọ́. tó bá gbọ́n kọ́ èmi àti mọ́pẹ́ ṣadé àti steven kò rí kóso mo kàn help kárí ṣadé lásán ni ah, kí ló ẹ ok ok torí ṣadé sìn kí má focus sí kí lè tèmi mọ́. ó ní ìdí up lọ́wọ́ mi ni mo lè ṣe fún díù wá yàtọ̀ emotions ò wà attached rárá gbọ́dọ̀ jára ẹ̀. wọ́n tẹ̀lé mi ni kó má fọ̀ yọ̀ but the truth is that tíṣẹ́ bá ti já anything tó bá ti wọ́n ni kó ṣe fún ẹ má gbé wàhálà ìwà bá mi rárá o. we are into this game together nothing we have to do. Okay. Actually, no you got me anytime. You got me. Then yeah, you know you did things together. Two and about Shelly. I beg no involve me. Okay. I don't tell you. I don't talk my own. I don't talk out. Guy, you gonna need to follow this guy talk. I said, why did I have to pass all up? What is the way this guy now? Put him pass all, that's the jetta. He no talk. He no fit talk anything wetin do i make you talk open your mouth na mi kò sọ̀rọ̀ fọwọ́ bá ń tọ́ o. sì mo wetin happen na kí ló ṣẹlẹ̀ ń gbọ́. kí ló ṣe ẹ ta ló ṣe ẹ kí ló ṣe ẹ. ẹ mi sọ fún ṣe kí ni yẹn fi sílẹ̀. guy guy àti àti punch ah, you. Ah, kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ náà ah, why you dey do like this. o o o ṣẹlẹ̀ náà. I promise we could not finish it. Hey, finish it. I beg, ah. talk whether you want talk. We don't need promise anything. So long. Guy, talk. I, I think I'm, I'm in love with Sandra. Eh? eh. Sandra? Who is Sandra? Sandra from that family. hey, Sandra, guys, you don't mad. I said, you don't mad. Oh, that one is simple, but you even marry. I don't even believe all this kind of thing wey dey do. Wọ́n tẹ́ pé tí mo mọ̀ tẹ́ pé gbogbo ọmọ ló máa sáré. Abira Sandra wà ń gbẹ́lẹ́ mi gbóná báyìí tí wọ́n á ronú sí. Owó tó fi ronú. Ìfẹ́ ìfẹ́ pani. Ah, ah. Láti ìjọ yìí tó kàwé lórí Sandra ló ṣe kàwé. Ṣé òun ló rẹ wá sùn ìyàwó òun tó ń sùn? Ọmọ rẹ̀ Ghana ló ṣe ìjọ sí. Sick and you matter don tire me you get problem i don't take your problem shey you on top woman you are sick in i don't believe this guy fit dey do like this now no dey like one for me. wọ́n ní ilé tí a fi tọ́kọ̀. wọ́n lọ sọ láyé kí wọ́n àgbà. inú màmá ti kú màmá. ọmọ ilé ọ̀gbọ́n dé o lọ́ba bọ̀ ìwọ bọ́ ìlọ pẹ̀lú Sandra. ẹ bọ́ tí. ẹyin dájú tí o kí wọ́n bọ́ ìjà wẹ̀ nìkan sẹ́yìn. ó stupid. ìwọ mi ò tiẹ̀ sọ pé stupid tó mọ̀ pé ọ̀rọ̀ ọ̀fẹ́ bí àdánwò bí àdánwò rẹ̀. ẹ̀bẹ̀ máa ń dàbí àdánwò. eléyìí ọ̀rọ̀ eléyìí ti kọjá àná. ọmọ ẹ̀kọ́ ọ̀sẹ̀ ìjà wẹ̀ nìkan lẹ̀ ṣá. bẹ́ẹ̀ ah! para ẹ lórí ọ̀rọ̀ Sandra ọmọ kí ló máa ń ṣe yín jẹ́ pé o ò nítẹ́ lọ́rùn ọmọ Ṣadé tó ń fẹ́ yìí kò ń ná ẹ lówó kò ń bẹ́ẹ̀ ṣe anything ó béèrè owó jù kò lè béèrè ju five thousand lọ sọta ayé tó yìí five thousand la wà ní rí fún ẹ o wa lọ wá Sandra àbí mẹsàáyà. ẹ bọ wait wait wait kí ló ti wọ̀ bọ́yìí máa ń gbé sàrà ìkọjá mọ́ṣáláṣí. oṣù mi ò oṣù mi. Sandra ò ṣe méjì rárá. ok àwa tó ń wò yìí big boys owó wà ń lẹ̀ gan ni àwa lówó lọ́wọ́ kò easy kì í ṣe irinṣẹ́ one day bó ṣe ń bọ̀ àyè àwa bọ́lá sí fún ẹ ní àtọ́làtọ̀ gbà mí wàá kọ́ wa bàbá yẹn ah, ṣé five thousand. ṣé five thousand five thousand tó ń gba ẹ̀jọ̀ ṣé òyìnbó ẹni tọ́jú sáńdra bá a lè ṣe wà bá a ṣe wà ó kì í tó sáńdra ò kì í lọ àwa ni owó fi pé fáìbọ̀ ẹnìkan ló fẹ́ fi ṣe é ìwọ́n tó máa fáìbù lọ́gbà yìí gbà yẹn ó gà ṣẹ́rí tí bùkátà Sandra bá délẹ̀ ẹ̀yìn náà lè máa gbọ́. àwọn o. cosmetics ẹ gbogbo ẹ aṣọ ẹ hundreds ẹ̀yìn náà lè máa rà. Hmm? ẹ máa máa feel proud pé big girl jẹ́ ń lọ. ṣé o wá rí ìlú àìsàn yìí sọ pé bàbá ìyá wèrè o ti já wèrè àwọn àwọn máa fún ìlú ló máa máa tọ́jú Sandra àwa àpà lóun náà bàbá wa o àwa ọ̀dẹ̀ la wa àwa kọ́lá. o gbọ́ kó máa sọ ni pé nà mọ́ ní ibi fáìn bọ̀ọ̀bọ̀. ẹ lọ́ọ́ lọ ní lọ́wọ́ tó ṣe wà. that is the point. Wọ́n ti sacrifice mi. Mo sì máa ń pẹ́ fún mi kúlọ̀ bẹ́ẹ̀ kò sábà. Ṣé o tó yìí dá sí mi lọ́wọ́? Kí ló sọ pé o fẹ́ ṣe yẹn lọ? Wọ́n fẹ́ tẹ̀ pẹ̀lú owó sukú ẹ̀. Dre, ṣé mo fẹ́ pàdé ẹ̀? Ẹ̀ẹ́dẹ̀jọ máa ń wà always. Mo fẹ́ kó bá mi bí lẹ́ẹ̀kan sí ṣé o wà ṣíọ lórí gbogbo nǹkan tó ń sọ. hundred percent sure. o fẹ́ bẹ́ẹ̀. èmi máa bá ẹ ta èmi máa bá ẹ ta ìgbọ́n ní bọ́mọ ṣe dùn náà. ìyá àmì pé owó sùkúl ẹ̀ ń dà. mo jẹ fún màmá tuntun fẹ́ máa tọ́tọ́ lọ fámi kówó mi lè. ṣé o mọ nǹkan tó ń sọ báyìí jí máa sùn. mi ì máa bí àìlówó. ẹ ẹ mi rẹ́ẹ̀dì láti bá ta o ti yé o tún wà láti rẹ́ẹ̀dì mo ṣe tọ́ láti bá tó tó mo ti bá ah, ẹ gbọ́ tèmi èmi dẹ̀ fi jẹ́ kó yẹ kó máa tẹ́ mo dẹ̀ máa padà tẹ́ mo yà kẹ́ ẹ̀ ọwọ́ ta ló wà. a máa filẹ̀ lọ́gbà ìlú wọ pàtẹ́ alfa sábà àti fiẹ́lẹ̀. ó lè dọ̀là á sì kẹfẹ́ ìṣẹ́sọ pé ayọ̀ burú ayọ̀ kálá wo èmi ò ní dáwó padà tába ti bẹ́ẹ̀ tàbí bẹ́ẹ̀ tìlẹ̀ mi ò ní wojú ṣe o tó bá ti ṣẹlẹ̀ tó bá ti ó ti yẹ máa gbówó mi pé ni o ok ọwọ́ ta la fi kówó sí. bọ́ọ̀bọ̀ ẹ̀kọ́ jọ ẹ̀kún mi ní one month kí n fi execute our plans. one month? yeah okay mo kọ́ ẹ three months. ayé kọ rẹ mo wá ní fóònù. torí pé mo mọ̀ pé kò sí ọ̀fun ẹ̀ nù owó tàbí ẹgbẹ́ kówó sí ìjà ìwọ̀ká àlè kówó sọ́wọ́ bọ̀bọ̀ ìtọ́ni pé owó pẹ̀jọ ń gbé inú kó ló bá lọ tẹ̀yìn wọ gbí lẹ́nu ó ti yẹ omi lè lọ tẹ̀yìn wọ gbí lẹ́nu ọkọ̀ òfin lẹ́yìn. ó lè dé.

Ah, oh, I get mad gist for you. I said, mad gist. Come on, come on, ọ̀pá. I said, ó fọ́ yamayama. How many rounds did you get? Take it, boss. Eh? Come on, come on. Sí àrọ̀bà. Àpọ̀ mọ̀ ẹ́ lé nínú ọgbà. I swear that I'm not going to tell you. Uh, so another blessing. Additional blessing. Glory blessing. Ah, God. Only love, love, God. very love. God. Yeah, that's it. That's a blessing. Anything I do, anything I need don't get stressed. Why? For oh, God, that, but see stress has your country. Apply oil. Only hair cream. Only body cream. What's wrong with God? Yeah, yeah, it is. And Hey. Are you gone Guy, guy, now when you want me to apply? I want to make a job. I go do it, don't worry. Ẹ̀hẹ́, ohun tó ṣẹlẹ̀ rẹ̀, n kẹ̀ ṣe ń gbọ́n fún mi pàdé. Ó dẹ̀ lóun fi ń fi ẹ̀ pé mo fi kọ kí ló ṣẹlẹ̀. Ìgbàgbé ìbùsùn kó ẹ̀gà rẹ̀ wọ́n kọ̀ láyé ẹ̀ka. Mo ti gbàgbé alọ́ṣọlá ló ní ṣe gbàgbé èmi ìbùkún èdè ó kìí tá ló fẹ́ jẹ́ kí n rántí lọ. wọ́n ti blessing is me ìyẹn ni kò rán ìyẹn ni kò rán. ọwọ́ tèmi ni kémi rán. tó bá ti execute is b. ìyàtọ̀ don't worry i could do that one. trust me na ah, ah once you don't give me ginger i know say i could do am. don't worry i could do am. Oh, guy, it was when you saw my friend. Yeah, I don't do this one. I don't do this one. I do this one. Yes, no. I don't know what I can do. I'm covered ọmọ òwúlà ìsinmi kò rẹ̀ fún ọgbà ẹ̀fọ́ ọmọ. ẹ ṣe sáà wí sọ pé ojú ọmọ káàbọ̀ ṣe wọn mi máa ṣe wọn ọ̀hún. ikú tẹ́yẹ bá dẹ̀ jẹrẹ ẹ máa gbé. kò sí wẹ̀rẹ̀ ní wọ̀nyá tuntun. sójà bu sójà bu fún ọ̀sá ẹ̀fọ́ náà. Ah. ṣé àwọn ọmọ ẹgbẹ́ mi ni ẹ àìpàbá náà rèé original. ṣé original. mí ni gbòòrò. Ah, ó lè nà ó lè má jábà nà. náà ó ṣe pé wòye ni ṣé mo gbájà bájà ló ń jíjẹ ni. bàbá ẹ ní ọjọ́ ọjọ́ àwọn. bàbá bó ti gbá mi ní àgbàdà. no no really a few rush. Uh, kí ni sọ́ọ́ ẹni kì í fún mi. ó kì í ó lè lọ́ra mi. àìkàn ó sì ń jẹ́ máa tẹ́lẹ̀ máa kí n Hello? Sandra. Right. Just showing I was here. Show me something from my life. Ah, you don't know sense when you're not. How did my wife like like Sandra or like Orlando? relax now. Oh, oh, oh tiẹ̀ feel somehow pé oh, yeah, feel comfortable ní ẹ̀sán kó lẹ́tà. just kidding babe ah, ah relax Mama is nígbà kó relax Sandra i'm just playing with you. Ah, tó rọ Mama, má bàa mi ṣe irú it's way too expensive for me. it's okay it's okay ah, ah ọ̀dẹ̀ tẹ pí mọ́lẹ̀ báyẹn. kí ni tẹ pí I'm jealous. ní oh. ah ah. oh babe Thanks, you know. Ah, ah time ti lọ. ọ̀hún ṣe tó fẹ́ wà. take my time to you. Please, I'll, I'll say something that time. Okay? okay. Right. Alright, darling. Follow me. It's not what you do for. But babe, wait. Kí ni tí mo wá ṣe mí báyìí Do you know what the time is? Eh, actually ó yẹ ká ti ríra during the day but nǹkan tó wá sọ tí àjọ discuss ó ní láti wá ní time. wait wait kí lẹ kí lẹ fẹ́ máa sọ tẹ́lẹ̀ sọ ní ojúmọ́ ọmọ tẹ́ pé alẹ́ ní nine forty one. Uh, actually um, ó fẹ́ ó like sound dry, so ó ó dẹ̀ mọ̀ pé mo lè bá bá òun sọ̀rọ̀ on behalf of like kí n bá sọ̀rọ̀ bá Sandra sọ̀rọ̀ láti like ó fẹ́ dé Sandra tó wá bá mi sọ bẹ́ẹ̀ mo lè bá sọ̀rọ̀ ọ̀rẹ́ tó rìn. gbà ni wọ́n di alárinà. ṣókè ṣáà ti balẹ̀ báyìí he came here because of Sandra so mo fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ because personal stuff ni but since you dey it's problem bí a tó bá tẹ̀ fẹ́ Sandra ojú àpò làárẹ̀ kò ní máa lé ẹ kiri mú kò ó máa ń jowú gan àwa ìràn bí báwo ṣe ń jowú. kò sí kankan láàrin mi àti mo sọ fún You know I really love you, and I won't, and I can't afford to share with any other person. You're not sharing with anybody. Ṣebí wọ́n ní rán lọ lógún ọdún, ìjọ kan ṣoṣo lò títọ́ abá. Ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n kò máa kí í ṣọgbọ́n. I'm fine. At least, wọ́n á ní láti rìn wọ́kọ̀ náà. Tí o bá jẹjọ́ kò mí ni. I said I'm fine. I'm okay. I don't want anything. Anyways, uh, that's not someone. What's wrong with us? Muslim trying to express feelings with say. Consider me now. Can you share it? Guy, I'm really sorry. I don't date guys like you. Mo sorry ìgbà me on the date Okay, she left me. She lẹ́bùn come manage ara mi láti wá bá ẹ bí lálẹ́ mi because it's not really convenient for me but nítorí pé o ti ń disturb mi lórí fóònù gidi gan ni so mo kàn wọ́n okay let me just try and come tonight okay so i'm sorry mi ò lè date ẹ you're not just my type o ò sí ní level mi ṣé ti yẹ èmi àti ẹ àti ní level kan i can't be. you i'm really sorry. Sandra, you're not on the same level with Cool. I, at I have feelings for you. I have flesh, I have vein on my body too. Consider my affection. Excuse me. It has no meaning to me. Gbogbo nǹkan tó ń sọ yìí kò ní meaning sí mi. In fact, bullshit ni gbogbo nǹkan tó ń And if you don't mind, I would like to take my leave now. So soon? Yeah, so soon. Mercy o. Wọ́n in this history, Sandra. Káyé mama, má má rí mi mú. Ṣebí wọ́n ní rán tó lọ lógún ọdún, ìjọ kan ṣoṣo lò títọ́ bá. Ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n kò máa kí í ṣọgbọ́n. Wọ́n ní iye tí a fi tọ́kọ̀, ìjọba èrè ní owó inú mẹ́ma ti kú pa kò jẹ́ ká mọ̀ ojú wa. ṣáì bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ rẹ̀ nípa bẹ́ẹ̀bì yẹn I want make you free that girl I want make you free that girl I don dey tell you times without number free that girl ọmọ yẹn ní level jù wá lọ in fact ó ní level jù ẹ lọ you know say that girl na high class babe ó kàn ń disturb ara ẹ ni wá ọmọ tó jẹ́ méjì ẹ̀ kẹjọ máa fẹ́ra yín kẹjọ máa wà òkè ní káfọ́ọ̀d kí ló ṣe ẹ̀ náà. bro make i boss your brain forget about class or no class. you might be a big boy ma fọ ṣé o sábà wọ ìwà yẹn àti wọn tó náà kà á wọ́n sì ṣe àpẹẹrẹ ọ̀pọ̀ aláìka ṣé ẹni sẹ́kọ̀ọ́ yẹn fún ẹ ó ti rí feelings. màdé màdé proof ẹ wrong. no wait wọ́n fi kò ní feelings pẹ̀lú ẹ̀. ṣé wo mọ̀ pé tó bá ti lówó tó wà òkè ó lè fẹ́rù ọmọ yẹn irú àwọn agbọ́ta wà òkè gan ní campus gan mo bá sọ gan kò gbà tèmi. torí competition lè má like. ó wọ́n fi pe fine boy nìkan lọ kó jẹ ó tó kó ti fine sí orí fífi gbogbo ọmọ lókàn lè sọ yes ọmọ yẹn máa fi ẹ pa òkè ó yà pé wò kárì. tó bá mọ̀ pé ó ṣú ọ̀fun ẹ̀ kọ́là mi kù sí tó bá fi lè gbé kó pa mí lè dùn. Is ringing. Ẹ ṣe ringing àti gbígbé ṣé kò wọ́n yàtọ̀ síra. Alessandra. Tí mo lọ sọ̀rọ̀. Tí mo theatre art department uh, ọ̀dọ̀ àwọn Ṣadé. Yeah, yeah. What's about you doing now? I told my mind, thank you, my sister, I want to walk. She understand. No, no, no, no, no, no. On your confident time, you, you, fifth time, but. Alessandra. Hello, hello, hello. Ah, network yìí wà Hello. Bẹ́ẹ̀ni ẹ network jáde Network wèrè wo nẹ́tíwọ̀kì nílé àbó ti it. Monster, létí. Mo ń sọ fún ẹ pé kò fara ẹ balẹ̀. Fí ọmọ yìí kò wẹ́lò míì. Ókè bó ṣe wà é gan, bàtà ẹsẹ̀ gan èmi mo sì fún ẹ. Kì í ṣe pé bóyá mo fi ẹ pa bọ́tù kò tí wà ókè tó fọmọ yẹn. Ní sùúrù de táìmù ẹ. Ṣé bro?

wọ́n ní ní orí àtọ́kọ́ ìrọ́kọ́ èrè ní owó èrè ní owó. inú màmá ti rú sí kò jẹ́ ká mojú àṣejù àṣejù. anyway uh, mo ní kí n wá létí rà three months. Ẹ ó ti fẹ́ pé ìlú sọ, ó sọ pé ó ti pé ìlú. Three months ẹni tó tó wù ú náà. Oh, sorry. This one. See me. Even if you what should have happened for my leg? See why? Show that you pressure. Ó wà fún ara yẹn. Anyway, two weeks later, àwọn òwájú bá ẹ̀fẹ̀ kúrò. You see what I'm? a I'm already. No. Uh, okay, I don't hear you. Now you. I swear. I dey comot. Make sure.

你大爷！Vai, cara. Hã? Não sei, porque não atende. Quer que eu àwọn ọ̀la ẹ̀ ọ̀la ẹ̀ ọ̀la ẹ̀ mi ìṣe ọ̀. àwọn ọ̀la ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ bẹ̀rẹ̀. Sunday ti wọ́n sí gàràgàrà. O mọ̀ báwọn kan wà nù sukùl tẹ̀bi ń pa wọn ni. Tẹ̀lá tẹ̀lá. Abirika. Ọkọ̀ bá wọ́n wọ́n jọ. Freeze guys. If you move an inch, I'm gonna blow your head off. Drop all those your guns. Money now. Ah! Ah! can make sure that we put No problem, you can buy one. How nice. sir, Kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan sí wọn? Ewo wọ́n rob níbi igbó wà níbi adú ni sir. Rob? Yes sir, àti champion. Àná rọ̀. Wọ́n rob girl yẹn, lady big girl yẹn tó máa lo vẹ́ńtà ẹ̀ ẹ̀wọ̀n rọ̀ bẹ̀ yes. ok bẹ̀jẹ̀ mọ́tò ṣẹlẹ̀ ẹ ẹ jẹ́ ká débẹ̀ let's go. mi wá gbẹ̀bá mi wá change kan weekend dé kí èkó ẹ̀jẹ̀ fi flex bí wọ́n mú tó fẹ́ pààrọ̀. bẹ́ẹ̀ tí ẹ rí change náà ni kí mo fẹ́ ṣe mákú wá fún ẹ náà ni. báwo ni dre dúró lọ ṣe kan tàn. mo notice pé mi ò rí ní class lẹ́nu jẹ mẹ́ta yìí. Oh, ọkùnrin náà láti wọ́wọ́ aṣọ wọn nìkan ló wá kù jù níbàyìí wọ́n ṣáà ń dá aṣa yí ẹ̀. kí ni wíṣọ máa wọ́n dùn. ẹ̀ bá rè wá ń kọ̀ mo mo kó tó fún mi last time ẹ náà ti tàn mo ṣe mọ ní àìwọ mo ti fẹ́ stage ọjọ́ mẹ́ta ayé ń di ọ̀rọ̀ mo jẹ́ kí wọ́n kọ́ pé. ta ló fẹ́ pè é wà ṣé kò sọmọ sandra ẹ ló fẹ́ pèsè. us kì í ta mo máa fi káàdì mi kò tí máa ṣòwò wọn máa ń pè mí na then they rush me. ìjọba mo fẹ́ bèèrè kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ ṣé o ti dẹ̀yìn lórí ọ̀rọ̀ mọ́ yìí. dẹ̀yìn lẹ́yìn ẹ̀kẹ́. o ti dẹ̀yìn lẹ́yìn ẹ̀ <laughs> mo ń sọ fẹ́ kó máa tẹ́ bọ̀ ń bẹ́ẹ̀. Elisandra ó máa tẹ́ bọ̀ ń bẹ́ẹ̀. Elisandra what's up how are you. yeah it's me yeah oh, thank you yeah the same number me at last. Yeah. for the last time, tell, tell, just give me an attention, please. Can't get ìrora, ká sorrow. Is that what you want? Hey, George, just give me an attention, please. Okay. I'll work it out. All right, no problem. Thank you very much. Thank you very much. wow last last their father. jọ eh. kí ló ṣẹlẹ̀ last last. she has already agreed to dance to my tunes. wọ́n bá jẹ̀dílé fún mi láti ẹ̀ṣọ́ ni ọyọ kó mọ̀ pé ìgbésẹ̀ ló mọ́ ní oògùn lè mi. that's your thing. ṣé mo kẹ́ mò ń sọ fún ẹ ó máa tẹ o ó máa tẹ o. èmi tí mo ní. ó máa tẹ lórí ọ̀rọ̀ ọmọ yìí o. let me dance now. i tell you ó máa tẹ o ọmọ kò ṣáà ṣáà tó yẹ pé. advice ni mo fún ẹ bí ọ̀rẹ́ free ọmọ yìí fi lẹ̀ Boko kàn lóun fẹ́ yọjú sí ẹ does that mean kó máa sọ yes a ní kó fi lẹ̀. bọ̀bọ̀ bọ̀bọ̀ relax help tó ní láti fẹ́ mi ni kẹ́ bá mi one small change kan kí n fi parọ́ ẹ̀. ọ̀ ni solo ni gbọ́ ni ó dá mi ò lówó. ìmọ̀ ọmọ tó bá ń ṣe ẹ a ní kó free ọmọ rẹ̀ ṣe fún mi tẹ̀ ti yọ ọlọ́rọ̀ yìí mi ò fẹ́ dá sọ́rọ̀ yìí mọ́. mo mọ iye mo yìí sọ ni gbàgbé ń pa ìjọjà máa lọ bí táwọn lọ gbàgbé mi ò fẹ́ mi fẹ́ gbọ́rọ̀ wọn ẹ̀ mọ́ please. I love Hello. Hello, how are you doing? Why I thought you bite? Ṣé mo kọ́ láyà gan? Ìyẹn kí mo tún lè máa kọjá kò pè mí. Wọ́n ti ṣe mo kó stupid gan. Yeah, you are very very stupid ó mọ̀ pé èmi àti Sandra pé ọ̀rẹ́ ni wa lẹ́yìn tó ti lò mí bí omi òjò tán tó tó ti dà mí nù and you feel so comfortable to move on with my friend why, why are you so heartless. relax Ṣadé na èmi àti ẹ̀ mọ ilé ìwòta wa. lẹ́kùn ọ̀la wa. o kò ti máa rẹ́ anybody around there kí n má lè express feelings on this one. Actually, you, you told me you love your boyfriend from initial. so why, why, the, why the saying now? I, I, I, I told you I have a boyfriend, so? You, you got to, she, we have something going on between us so so tó bá ti ọ fẹ́ tó bá fẹ́ lẹ́wọ́ kì í fáyín ó fẹ́ ní èèyàn tó fẹ́ ní relationship pẹ̀lú should you be my friend. don't be selfish ade ah, ah tí n bá rẹ́yìn bọ̀ tí mo love around ẹ ṣé mi lè. i'm not even supposed to be talking. Ah. ah. so nǹkan tó bá sọ nìyẹn how people ti lo mi bí omi òjò tó jà mí nù i feel comfortable moving on with my friend does that make any sense. ọ̀ ti fìlà rẹ̀ àbí ó wà okay so ẹ̀ kó o ti fine fine by looking stupid ó máa tó ká lójú ẹ̀ ọjọ́ tí wọ́n tún kọjá tó bá já orúkọ mi tìmọ́tì tó bá já orúkọ mi. Useless idiot. ó tiẹ̀ ti dà be? ó tiẹ̀ ti dà be? so you be deceiving Sis all this while that you truly love me so there's something between you and Timo abi that's very good because go back to me and know, see don't don't let, tell let, me let, me it's explain. over with all the love i have for you oh, so you been serious since all this while abi oh, just leave me alone it is over between me and you there is nothing more with all the love i have for you it is okay fine no worry. you hey. um, stevie stevie. what is it

àrùn sọ. ọjà ìgbé ni wọn wà lọ kásìkò ọjà sí ọ̀rọ̀ àtẹ́gùn. ìbàjẹ́ kóbìnrin kan fún bíríkì àtẹ wọn ẹ̀tọ́ bá bíríkì àtẹ tí ẹni sickness bá wọlé obìnrin yẹn máa fẹ́ lómi o. You better be serious with your studies. Huh? Look at, gbogbo ètò kásìlì ìgbò àwọn ọ̀dà àti àkọ́tì ọmọ ọ̀bí ẹ̀ máa láti fi tọ́ nílò kan ìlànà ti ìlànà ti ọ̀sẹ̀ mò ń wẹ̀ ìlànà ti ọ̀sẹ̀ kí ó ṣe é. From the price of. Okay, the farm. Mm-hmm. Okay. Okay, shall. Okay. Onílé tí òfurá lọ. Olè ní oko. Olè ní oko ṣebí wọ́n ní ilé tàbí tọkọ ìrì ní owó ìrì ní owó. Ayé máa lé. Ọ̀rọ̀ ìfẹ́ máa lé. Ẹ dúró lọ, mọ́tò padà pọ̀ nìkan. Ah, tó Sandra ni èmi ti confam ẹ̀ ah, tẹ́tẹ́lẹ̀ wọ́n ti fẹ́ Sandra. Ah. Ah, àbọ̀bọ̀ ìlú sọ rẹ̀ ní pé táwọn ní ìyàwó ni. ẹjọ́ ìjọba ní rẹ̀ tí wọ́n tó sọ fún ìṣọ̀kan láàbàdà. Sandra, no, no, no, no, bẹ́ẹ̀ ká ẹ̀ gbé jáde. Sandra, ọkọ ìgbà mi ọ̀gbẹ́ni wàá gbowó tèmi ni wait wait ọ̀rẹ́ mi ò ṣe lè kí ló jọ bó ṣe. ṣé wọ́n ti sọ́jà nílé mi. rọ ilé ṣé mọ́tò ilé pé méjì náà gbà yìí. àṣé kò pé oyè lè bóyá ọkùn àbí. wọ́n wo dáadáa wo nọ́mbà ṣé wọ́n máa wo nọ́mbà. ah kọ́bọ́ bá mi ṣe owó mi jàre mo ti jẹ́ o. ọ̀bọ ìjẹ́wó nìyẹn o. Ah, pàdí mi ah, aláìwé pàdí mi ah, mo bọ̀ wọ́n sọ̀ fún ẹ bẹ́ẹ̀. má lọ bá kílíìn jù. aláìwé ṣe transfer àti transfer. gbogbo yẹn dáàtì mi ẹlẹ́jẹ̀ mi nìkan ló mọ wọ́n lọ. ẹlẹ́jẹ̀ mi nìkan ló mọ wọ́n lọ. àjọgà. ọmọ ṣòwò mi fẹ́ mi mẹ́rin pàdí mi bá mi ṣòwò sílé owó mi ẹ wo ìwọ ọ̀rọ̀ pàdí mi wà á múnú owó ẹ̀ ṣó yí ẹ̀. ẹ ṣòwò pàdé mi sí ṣàpṣàpù pé ń dọṣẹ. Ah, ojú ẹ̀ ò lè mọ kò sí yàrá kankan ojú ẹ̀ ò lè mọ. mọ́tò ìwò ṣà. àwọn ẹgbẹ́ ń kàbíyà. èèyàn mi. ẹ jẹ́ ká ẹ jẹ́ ká fún mi. ẹ jẹ́ ká ẹ jẹ́ ká ẹ jẹ́ ká nọ́mbà mi tó aṣọ àlàyé. ṣé mi ti ń pè mí ẹjọ ẹjọ ẹjọ ẹjọ mi ní máa ń fẹ́yìn jókòó. owó ilé fo atán ni o. ṣé òṣèré ni. give my money abi make i dey go. Ah àlàyé fún wẹ̀ náà kí ló ṣẹlẹ̀ ń sọ̀rọ̀ ṣe ọmọ yẹn gbà. rárá. bóyá àlàyé dá ọ̀dà àdàmà ìgbogbo ti fún ọjọ́ ṣe. onílé fẹ́ ṣe ṣé gbogbo ẹ̀ Treasure ah! house tẹ́lẹ̀ ṣé gbogbo ẹ̀. Street tí mo ti rí kìíní ti ẹ̀gbọ́n náà tí mo ń kọ̀. Tìmọ́wọ̀n ni mo fẹ́ máa bèrè lọ́wọ́ ẹ̀ ṣọ́pẹ́ méjì. Молодцы. Ну что? Ну, классы. Sandra nǹkan. Ó péjọ mẹ́ta tí mo rí ẹ̀yin méjèèjì pa. Ṣé kò sí? Ó yẹ kó mọ kíláàsì yẹn náà. Bọ́ọ̀nù. Òun mọ kíláàsì ẹ̀. Ẹ bọ̀ tó o gbọ́ bó ṣe jọ ń tẹ̀léra wọn kiri inú ọgbà lẹ́nu jọ́ mẹ́ta spiritual problem kọ̀sọ́dà kan fi ẹjọ́ ṣe ẹ ṣe bí pẹ̀lú wa gbà mí báyìí wọ́n ṣe wá di ọ̀rọ̀ tìmọ́tìmọ́tìmọ́ please. Ah. but rubbish ni ti mo ṣe yẹn ó yẹ kó lè sọ fún ẹ káńdù àtòkúnjọ rẹ ó ga ọ. ó ó máa ń bínú kúrò mi o. má bínú má bínú. ìfàtúwà wò yẹ fún ẹ. dúró náà ìwé tó kù. wọ́n fẹ́ lọ toilet jọ. ṣé o wà lára àwọn ẹgbẹ́ wọn. Herod tí wọ́n What are you trying to say? I don't understand. The king dey jẹ́wọ́ fún I don't know wetin they talk about abeg. Ẹ tó bá ní àmú ẹ̀, má rìn àmú but n ah, sọ pé o belong sí any court group in the school tó o bá belong ìwọ àtàwọn gans ẹ lọ attack Sandra and you tell me you don't belong to any court. group in the school how am I going to believe you. security officer ẹ ní àlọ́ attack Sandra àbí whatever. tell her to why and they attack everybody. I no come know wetin you to talk o láti ní dọ́là there is nothing wey you fit tell me dem wan gbọ́ anything lẹ́nu mi ìwà I'm ẹ̀ bá lè arrest àwọn tó bá sọ̀rọ̀ kọ fún yín but for me ẹ lè gbọ́ anything at least ẹ lè ṣe ní kẹ́ pa mí and as a matter of fact you no fit kill me ẹ lè pa mí mo tẹ̀lé sí ní kẹlẹ́ family ọlọ́pàá lọ ẹ from there you know wetin we wan do. tó bá ní kò ṣe fẹ́ nìyẹn. bẹ́ẹ̀ sá ó dà pé ọ̀tá discuss tẹ́lẹ̀. Yum, yum, yum, yum, pro, pro, the beat. Thank you.

kún bẹ̀ òun náà wò tó sún ẹbí báyìí ẹ wo fún ìrànlọ́wọ́ ti bá sọ kò jẹ́wọ́ fún wa ìdí tẹ́bí lọ ṣe wà tẹ́ òun lọ́wọ́ ọmọ ọmọ yẹn. sí ẹ̀sùn ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwa big boy la máa ń ṣe nínú school a kì í ṣe ẹlẹ́gbẹ́ òkùnkùn rárá rárá rárá nǹkan tó ṣẹlẹ̀ yìí tó bá lè fún mò jẹ́ bó ṣe rí nínú mi. ọ̀rọ̀ tí mo tún mọ̀ bá yìí sọ ẹ̀ Uh, not really my girlfriend, <laughs> but my girlfriend support. The reason to go up and check campus everybody very much. I remember being paid ten bucks. Àwa lọmọ burúkú ọ̀bì. Àbáwa ni ayé àdá sísè. No doubt, boss, no doubt. boss. ṣé mo ká bọ́lá fẹ́ friend bá yẹ ní sukùl yìí? Ọkùnrin ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ kí ló fẹ́ kí ló fẹ́ kà sí fún ẹ. nǹkan tí mo kàn lóbi ṣe mo fi ìbàlẹ̀ bá ìdẹ́rù ṣe mo ti dàbí ẹ mú lọ́jìkì ẹ bí àyè ibi tó bá rí i pé mo silence ẹ kò máa ìjà kí ẹ máa wù ilé ẹ èèyàn kan wà àti ọkọ gan. this guy na lover boy lọ́rọ̀ kan báyìí kan sáà ló bẹ̀rẹ̀ ìyàwó ìwọ lóbìnrin kan lóbìnrin káàkiri. kan ló bẹ̀rẹ̀ kẹrù bá jẹ́ fún ẹni tí wọ́n wá débẹ̀ kó wá síbi àwọn alágbára. ẹ ti ẹ̀yin ti understand ti. orí àwọ àwọ understand tó wà náà. All these boys wey dey follow girls are I don't like all this kind of job. Na dollar job. Na im priority be that. Woman. I don't tell yes now. Even need money. Even need money. You no go dey chase woman. Tell obìnrin kiri. Tell obìnrin no wahala bọ̀bọ̀. kí wàá ní school kí nǹkan tó wà lẹ̀ fún ọ. bólú àbúrò bólú ti understand everything lásán. mi fi understanding ṣiṣẹ́ o. láì jọ́ olùfẹ́ ká ṣiṣẹ́. Mm. as soon as possible. tẹ́ ẹ bá yẹ tó bìlì yìí bóyá kẹ́ mú ti mú tì. tẹ́ bá mú ti mú tì ẹ mọ̀ pé nǹkan tí mo sọ yìí kò rí o. ṣé rí gbogbo alọ́bọ́mọ agbógun lọ́ba yẹn everything arranging ni a kò arrange ara wa ni timothy ló gbéṣẹ́ yìí fún wa ìbọn takoda ní toy guns ni ọmọ tó ní ká lọ blọọkù sí nǹkan tá a fẹ́ fọ ọmọ yìí ṣe òun ló kàn ní ká bó ń ṣe rògbò ọmọ ẹ torí ó ti á sọmọ ẹ àti pé ọmọ yìí ò gbà fún ó wà kó bí àtàbá ṣe nǹkan yìí ọmọ yìí á lè nífẹ̀ẹ́ o nǹkan tá a torí ẹ̀ ṣe nìyẹn kì í ṣe wípé a ní ìtẹ́sọ̀ láti àmọ́ ọmọ ẹ. ṣùgbọ́n ìsìn pé ara timothy ti lògùn ìyàgbẹ́ ó ti wá dá wàhálà sí ọlọ́run sí ó dẹ̀ ṣọ́ọ̀pù ògùn mọ́tò ń sọ ìdí bó ṣe rí nìyẹn gbogbo nǹkan tí mùsùlùmí bó ṣe rí lọ. tó bá rí bẹ́ẹ̀ adẹ́gbẹ́ investigation of facts àwọn aṣẹ́sẹ̀ rẹ̀ àwọn argument. ilé ìlàpọ̀ ọ̀nà ilé ìwàjà àti kọ́ńtísì fún akẹ́kọ̀ọ́ ìsájọ́ tó ń fi àyẹ̀tẹ̀ mo wà mo tẹ̀tẹ̀ pé àmọ́ àti ọkọ̀ ọ̀pọ̀ ìbọn tíbi tábí tí mo mọ̀ pé kò lè tẹ́ lọ́rùn kò lè tẹ́ lọ́rùn. èmi yeah, we can be my body. Ah! Hey, you got the organizer. Yo, yo, ah! Timothy, you are under arrest. Torí òkú tó sin ẹsẹ̀ wà ta. Kílẹ̀ mi ló kú òmò sí. CSO, just like that? Yes. Under arrest kí ló ṣẹlẹ̀? Kó má bàa sí o. Kó má bàa sí o. Bó ṣe wà ẹ̀, ó wà lára àwọn secret court wà nínú ọgbà yìí tí wọ́n ń dọ̀gbà yìí. Ọwọ́ dẹ̀ ti tẹ̀ lára wọn sí àti arrest wọ́n wá jẹ́wọ́ fún wa pé òun gbọ́ gan-an lórí àwọn iṣẹ́ iṣẹ́ táwọn ṣe tọ́pẹ́ mú wọn fáwọn lọ́wọ́ attack Sandra káwọn bá àwọn dúkìá ẹ̀. Ah. Eh, ah. bọ ẹ̀yin ò ṣe ọlọ́pàá náà ẹ lọ pọ ọlọ́pàá wá kó arrest ẹ yín ò ní rice àti ma arrest ẹ iṣẹ́ tá ṣe ṣé kò tẹ̀yìn lọ́rùn bàdé ṣe ó dìgbà tá a bá kọ́lọ́pàá sínú ọgbà tó wá àrà sí everybody ní sí ẹ̀rẹ́ fẹ́. ẹ ẹ mo ṣe ẹ máa mú lọ a máa pa àwọn parent ẹ. kọ́ mi lọ. ìjọba mú ẹ a máa pa àwọn parent ẹ wọn á bá ẹ mi wọ́n máa yọ kúrò wá òṣùwò yẹ ní pẹ̀lẹ́. So that means Timothy is a cultist kọ́ tí ìsìkẹ́ àkọ́ tí ìsìkẹ́ ṣùgbọ́n ògbọ̀n ògbọ̀n kò tó sọ ni wọ́n ní ó pàdé àpòpọ̀ mọ́ àwọn tó ń ṣe kọ́ tí ìsìkẹ́. and so what's the difference? téèyàn bá lè ronú láti lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn automatically you are kò jọ gàtẹ kò jọ gàtẹ ó fi gbogbo ọ̀rọ̀ yẹn jọra wọn náà. kí ló sọ ṣé wo kì í bá wọn wò láwọn cortis lọ rẹ. no no no no no no please don't wá mi ò láìkẹ o oh no come on i feel so disappointed so ti oh no no no no no no. fẹ́ ká lọ wo àbíkí fẹ́ ṣe báyìí èèyàn gidi rẹ̀ ni bọ̀bọ̀ ẹ̀ lọ́dọ̀ wá sí wa. wọn tó ga gan-an àwọn èèyàn kan tún desperate láyé yìí alárẹ̀ bíi pé tí wọ́n sì lọ ṣe àdúrà kan tó tóbi tó yẹn. báwo ló ṣe máa wà so desperate bẹ́ẹ̀ just because ó fẹ́ fẹ́ obìnrin can you imagine. ah ìwọ mo bẹ́ẹ̀ dúpẹ́ ìwọ ni mo dúpẹ́ because wọn bá ti kó ẹ mọ́ àwọn pípù yẹn ń sìn kí ni mi bá máa sọ ọkùnrin máa ló gàbí ti bá láìláì kò kò lè wẹ̀ ọmọ ọjọ́ tó bá ti fi bàjẹ́ tó bá gbà tó sọ fún mi pé tìrẹ́tì kan Sandra kan mo sọ pé kò kàn èmi nǹkan tó bá ṣe wà láyé ló ṣe lè ṣe ayé mi ò lè wá kú torí ọ torí torí pọkùnrin kan ti sẹ láti wà unfortunate in life so kò kò wọn lè kó mi mọ́ lóga I'm just shocked because ah, èèyàn ṣe trust láyé yìí o. ìgbà wọn náà ṣe gbogbo ẹ̀ ó waste four good years torí ìfẹ́. ìfẹ́ ṣé fẹ́ ni. ah no no no that, that, <laughs> that's not law <laughs> ká nífẹ̀ẹ́ ni ìbò oníwá evolved ó gbọ́n kan tó ń gbó ṣẹlẹ̀ ní ògbọ́ story yẹn ni ká níbo nífẹ̀ẹ́ ni kò ní láti ṣe gbogbo nǹkan tó ṣe yẹn náà that that is not love i'm just surprised ó ṣì ó ṣì ń dá ìbí àlàlójú mi tún tí o. wọn ló bá wọn ẹbí tẹ bára mi yọ sí pé àdìtòrí ah, ọwọ́ mi mo wà àwọn náà mọ nǹkan tó jẹ lórí wọn tó ṣàìṣe lọ sí library àbí ẹjọ́ ilé tó ṣẹlẹ̀ bí ṣẹlẹ̀ ọ̀hún. Hello, Stevie. Níbo ló wà? Okay, fine. Ẹ mo kánú pépà sí i pé wọ́n expel our students kan ní school yẹn. Ẹ pé wọ́n involve in cultism jọ nítorí tó lọ má jẹ́ kí wàhálà rẹ̀ kọjá sásán ẹ́ mọ ohun tí wọ́n ṣe mọ́lé tó ti jáde wá ẹ̀ wo gbogbo wàhálà mi lórí ẹ̀ please wo gbogbo wàhálà mi lórí ẹ̀ Stephen máa rò pé bóyá bàbá kan lówó kan síbi kan ẹrú ọlọ́run ní mẹ́wọ̀n jọ torí tọ́lọ́ má bà tèmi jẹ́ you know you are my investment. Uh, <laughs> mọ mi tí wọ́n ṣe máa jọ yẹn pẹkẹpẹ nǹkan tí wọ́n lọ sí skul pọ̀ please. ok ok kò dẹ̀ mọ ọ̀rọ̀ rẹ̀ tó máa máa kún bẹ́ẹ̀. Ah, ok no problem èmi gan máa lójú sẹ́ láìpẹ́ tó bọ́ kó kàwé ọ̀ ọ̀yà. bínú tán o ṣọ̀rẹ́ mi ni àbí olólùfẹ́ mi ee ee irú ayé ò lè yí o ẹ̀tàn everywhere everywhere anywhere ee ee bí rọ́bà lọ lógún ọdún ìjọkọ̀tù títọ́ bá títọ́ bá. Like seriously? tìmú. Now tell me, was that love? It was ọ̀rẹ́ ẹ̀ fi mí pè géèmù. And you actually call that love? Uh, eh, babe, eh, no doubt. Àìmọ̀jú kọ́ ló sọ̀kò tó mi dandan. Ìfẹ́ ló rògbò mi lójú. So ìfẹ́ ṣì yẹ exist láyé ìṣá. It does. I don't know. It does, Dandra. It does. oh, oh take our common on the time láti express feelings wa you. irú ẹ̀yìn tẹ̀ any class by. because we are not scared to express our feelings to you. why? now just tell me why. because i'm i'm big or what. You have everything. You are big, rich, have, you have class. I, I don't just know. Well, you know, in Qatar, I don't know if attention now.

you, you did chew it? I didn't have to because I wanted to discover that. I love you. And um, what is your assurance for me? See, I'm so in love assurance. I went through that hell because of you. I suffered, babe. I suffered. Babe. I don't have any future again. Say, say my life. All because of love. You should just consider all those things. okay, if I tell you there's one thing with Jimmy. The would. I love you. I mean it. Mm. Steven. Yes, sir. tí Yorùbá sọ pé èèyàn jó bí òkòtò kí ni wọ́n ní. ẹni tó mọ lójú dáadáa tó lè jó dáadáa. tó lè jó dáadáa. Hmm. Hmm. tọ́ba tó wá sọ pé òun wẹ̀lẹ̀ yàn. ẹni tó mọ ìwé dáadáa. ó mọ ìwé wẹ̀ dáadáa. tọ́ba sọ pé ikú omi ló ń pa òun wẹ̀ kí ni ó túmọ̀ sí lóye jíjẹ. kò mú ipa ọmọ. Hmm. ìgbà tó ń mì wípé ohun ọ̀wẹ̀ tí ò bá kí ìsára ewu wọn wá fomi lọ. nítorí pé màá jà màá sá àfihàn máa lójú. akẹ́kọ̀ọ́jú tó bá mọ̀ jàjà tí ò mọ̀ sá ewu wọn máa gbógun lọ. ẹ o Steven. Yes, sir sórí pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi lórí ayé ẹlẹ́gẹ́ nílé ayé èèyàn gbọ́dọ̀ tẹ́ jẹ́jẹ́jẹ́jẹ́ èèyàn gbọ́dọ̀ tẹ́ wùwù nítorí pé ẹlẹ́gẹ́ màá fẹ́ kó oníbẹ̀rẹ̀ ọlọ́run nínú gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ayé kó máa fi tọ́lọ́run síwájú kó dẹ̀ máa gbàdúrà dáwọ́ sórí òkòtò tí òkòtò lórí yẹn bá ń jó tí ò bá kíyèsára ó máa pọ́n lẹ́sẹ̀ tó bá lè ti pọ́n lẹ́sẹ̀ ó ṣubú ni nítorí pé mo fi làákàyè sí ohun ọwọ́ mi ò tó àfi gangan bá nǹkan tí mò ń jẹ́ kó nǹkan tí ọrùn ò bá tó má fi gangan bá sílẹ̀ kí ni ẹ tún wọ̀ nǹkan tí gbalagbà láti ṣe kì má fi tipátipá mọ. that is it so máa rántí nǹkan tí mo sọ kò dẹ̀ máa rántí ọ̀hún tí wọ́n ṣe àti ilé tó jáde wá. Thanks, sir. Thanks, sir. That's right. Thanks, sir. That's right. Yeah. Professor, are you okay? Okay. Yes, sir. tara ó wá tìlú tọ́ o ṣọ̀rẹ́ mi ni àbí olólùfẹ́ mi ee irú ayé ò lè o ẹ̀tọ́ everywhere everywhere anywhere ee ee bí rọ́bà lọ lógún ọdún ìjọkọ̀jù títọ́ bá títọ́ bá pásá òfura pásá já sí lọ. Eh, irú ayé wo lèyí o ẹ̀tọ́ everywhere everywhere anywhere. Eh, eh. bí rọ́bà lọ lógún ọdún ìjọkọ̀tù títọ́ bá títọ́ bá pásá òfura pásá já sí lọ àjà òfin ra làjá fìjì onílé tí ò fura ń kọ́ olè ní oko olè ní oko ṣebí wọ́n nílé tàbí tọkọ ìrì ní owó ìrì ní owó. Ayé máa lé. Ah. boy. beat. My good people of Lagos, listen. I run to liberate Lagos from extreme godfatherism and nepotism of one man, his family, and cronies. To unlock and deploy the vast Commonwealth of Lagos for the benefit of all the long-suffering Lagosians and not just for the few well-connected. Vote Labour Party, vote LP. I'm Buddy Bros Rival and I'm Labour Party candidate for governor of Lagos State. ṣọ̀rẹ́ mi ni àbí olólùfẹ́ mi ee ee irú ayé ò lè yí o ẹ̀tọ́ everywhere everywhere anywhere ee ee bí rọ́bà lọ lógún ọdún ìjọ́kọ̀tún títà bá títà bá pásá òfurá pásá já sí lọ. Eh, irú ayé wo lèyí o ẹ̀tọ́ everywhere everywhere anywhere. Eh, eh. bírọ̀ bá lọ lógún ọdún ìjọkọ̀ṣù títà bá títà pásá òfura pásá já sí lọ àjà òfira làjá fi jì onílé tí òfura ń kọ́ olè ní oko olè ní oko ṣebí wọ́n ní ilé tàbí tọkọ ìrì ní owó ìrì ní owó. Ayé Ah. ọ̀rọ̀ ìfẹ́ máa lé.